وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين lẹ́yìn ọpẹ́ tí ẹ dá fún ọlọ́run ọba tí ó ṣe ní rọrùn fún wa láti kílé náà je nínú àwọn ìgbàláàyè tí ọlọ́run bá ṣe fún èmi àti àwọn kan náà ni àjọ ṣe júmọ́ àti ọkọjá àfihàn wọn kódà ó pọ̀ nínú wọn tá à ń bọkàn jẹ́ tá à ń gbọ́n méjì lójú látara pẹ̀lú wa nínú júmọ́ àtòní ọbẹ̀ ọlọ́run bá fún gbogbo àwọn wa mùsùlùmí tí wọ́n ti padà sọ́dọ̀ ọlọ́run kọlọ̀kọ́jọ́ kọmọ́ṣẹ́bà wà kẹwọn ó fi dórí ẹni الأخ الفاضل الشيخ لقمان أبو سفيان bí ọlọ́run bá àti ọmọyáwó ayé àti gbogbo àwọn irú ọlọ́run bẹ́ẹ̀ tí wọ́n padà sọ́dọ̀ ọlọ́run kọlọ́nkójọ kọmọṣẹ́bà wà kẹ́ wọn. eléyìí náà fi ń rọra wa létí àwọn bàbá wọn lè yorùbá máa ń sábà sọ àwọn ọ̀rọ̀ kan tó yẹ pé nínú àwọn ọ̀rọ̀ wọn míì a máa ń di wá sí mú bẹ́ẹ̀ púpọ̀. nínú ẹ̀ náà ni pé wọ́n ní èkú tó ń pa ojúgbà ẹ̀ ní wọ́n ní òwe ńlá ló ń pa fún ni ọ́ ikú tó tiẹ̀ bá tún wá pa ẹni tí ò tó ní ṣe mọ̀ pé èyí tí yẹn tún pa fún ẹni tún ju òwe lọ gbogbo ẹ̀ náà ìmọ̀ràn ni létí láti lè jẹ́ ká mọ̀ wípé tọ̀ ilé ayé yìí àfọwọ́fà sílẹ̀ ni o èèyàn fa ìtorí fa nú ẹ̀ èèyàn padà wá jùúlẹ̀ nígbà tó lọ́run bá ní àsìkò tó kọ́lọ́n kó jọ kó má ṣàjàre dáadáa tó pọ̀ gbèsè lórí èpè lónìí a ní ká yàbàrà kásálílo àǹfààní Eh, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọmọ ya wa eré tí wọ́n padà sọ́dọ̀ ọlọ́run irun tí àwọn náà ti rí gbèsè láyé kémi àtẹ̀yìn náà ta kù láyé náà tara wa jí lórí wípé ìmọ̀ tí wọ́n mọ̀ èyí tèmi náà mọ̀ ta ní pàtàkì

ìgbà fipamọ́ ńlá látọ̀dọ̀ ọlọ́run ó ti mọ̀ án wà wá rojọ́ rẹ̀ lọ́dọ̀ èmi ọlọ́run lákìyàmọ̀ ní kéwú jẹ́ fún gbogbo ọ̀tá bá ti jẹ́ òní kéwú tá a jọ ní mímọ̀ ta. ẹlòmíì lè máa ṣe mọ̀ wípé báwo ló ṣe wá jẹ́ ńbọ̀lá ti rẹ́rìí ilé ìtàn sọ yìí ìgbà tọ́lọ́run sọ fún àwọn ànábì rẹ̀ wípé wala nasalanna alladhina ursila ilayhim wala nasalanna almursalin ọlọ́run máa béèrè lọ́wọ́ àwọn tó ń rán sí àwọn èèyàn wọ́n á béèrè lọ́wọ́ àwọn tó ń ránṣẹ́ sí bákan náà náà ló máa béèrè lọ́wọ́ àwọn tó ń rán sí wọn tọ́lọ̀ ń bá wa béèrè lọ́wọ́ àwọn ànábì ọlọ́run tó ti wà nínú tọ́lọ̀ ń fẹ́ bí wọ́n pé ṣe é jíṣẹ́ tó fata níbi sallallahu alaihi wasallam fi máa ń dìídì dààmú lọ́dọ̀ àwọn sàhábà yìí pé ń tọ́lọ̀ ni kì í jẹ́ fún yín níṣẹ́ yìí àfi kì í jẹ́ àfi kì í dìlífà mẹ́sẹ̀gì yìí hal balagtu ṣé mo jíṣẹ́ fún yín pé ṣé kò kún kankan tí ò yé nínú ọ̀rọ̀ ẹ̀sìn torí ẹ̀ kò sí táwọn sọ̀hábà béèrè lọ́wọ́ anábì tánábì wá ń dáhùn lóun ní dáhùn tí pé béèrè ẹ̀ mú gan ni àbí ẹ̀ nídìí béèrè eléyìí ẹ̀ má béèrè ẹ̀ fílẹ̀ rárá o gbogbo ẹ̀ pátá lànàbì máa yànnà náà ẹ̀ fún wọn ní kàǹkàn èjìèjì bó ṣe lè wọ́n kí béèrè náà tiẹ̀ fẹ́ rinni láyà tó anábì àtúndáhùn ẹ̀ náà ni sallallahu alayhi wa sallam láti lè fi máa hàn wọ́n wípé àmánà ni o àfi kí n délé fa mẹ́sẹ̀jì yẹn fún yín nígbà tọ́lọ́run ti wá lóun máa béèrè lọ́wọ́ àwọn tá a jàrò lé fún akàṣà ìmọ̀pá náà tá a jàrò lé fún wọn ọlọ́run á béèrè lọ́wọ́ tiwa náà eléyàn náà ló fà á tó fi jẹ́ pé ní gbogbo ìgbà tàbá ti ń ṣe wáàsí nínú sọ́nà a kì í tijú àwọn tá à ń sọ fún a kì í máa ń gbé ìbẹ̀rù àbí ìfẹ́ àníjù àwọn tá a fẹ́ ṣe wáàsí fún a kì í gbèsè ní òdodo ọ̀rọ̀ ọlọ́run yẹn bó ṣe pàtàkì tó wúwo tó òun náà la gbọ́dọ̀ sọ fún wọn àwọn èèyàn máa gbọ́ ni wọ́n tún máa gbọ́ nídàkejì bí àṣà Yorùbá àwa ò gbọ́dọ̀ má sọ tiwa torí pé èèyàn sọ èèyàn sọ àkọọ́lẹ̀ ohun tó fẹ́ ṣẹlẹ̀ sáwọn ẹrú tí wọ́n ń gbọ́ eléyẹn ti wà látọ̀dọ̀ Ọlọ́run ó kàn fi àmánà ọ̀ràn ńlá yìí ó fi kọ́ àwa lọ́rùn pé ṣé bó ti kí o ti fa ayíǹde ti mọ̀ ẹ́ pé àfáyẹ̀sì ni ẹ onímọ̀ nìwọ náà wọ́n náà lọ́lé kéwú kódà tẹ́tí tún gba wí rí nígbà tó wá gbà tèmi náà gbà ìjọ fi jíṣẹ́ ọlọ́run má gbàgbé o ọlọ́run máa béèrè lọ́wọ́ èmi o á lọ́wọ́ náà nípa níta ti ń ṣe yìí èèyàn tara ẹ mòdodo ọ̀rọ̀ ọlọ́run ṣá ṣáwọn èèyàn tara ẹ tara ti tiẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe dáadáa èèyàn tara ẹ ẹ̀sìn ṣáwọn èèyàn tara tiẹ̀ mọ́ ń tà ń pè ní aṣíríkù ìpè ẹbọ rèé táwọn èèyàn dẹ̀ pa ẹbọ tì ṣọlọ ń lù ẹ́ láti fi pa àbàjẹ́ tì láwùjọ ṣọlọ ń lù ẹ́ láti fi kìlọ̀ wá ṣìnà táwọn èèyàn mú rárá nínú ẹ̀ lónìí ṣé wọn náà wà nínú ẹni tó ń sọ̀rọ̀ nípa pọ́tí mímu ìwọ ni ṣé wà nínú ẹni tí ń pèpè síbi káwọn èèyàn máa ṣàánú ọmọlàkejì ṣé wọn náà ń lo ìmọ̀ tó kà nínú alukurani tó kà nínú hadith yà bó lò ó àbí gbogbo ohun tí wọn náà tiẹ̀ tún wá ń kọ́ ni wọn náà tún wá ń ṣe ẹlòmíín ní ìsìn òun kọ́ bó ṣe ń kọ́ lóun náà ń ṣe látẹnìhà ànàkúlùkìn wọ̀tá àti àmísílá àárùn àlẹ́ ìka ìdá fọ́ọ́dẹ́ tá a fi mà á afọwọ́ ni má máa máa kọ̀ bàbá ìwà bàjẹ́ fáwọn èèyàn n tó ń kọ́ ìwọ náà lè wá ń ṣe ní kọ̀rọ̀ ìwọ ń kọ́ ní gbangba ní kọ̀rọ̀ rẹ ni ó dá yìí gbogbo tó oníkàwọn èèyàn yìí ṣe nìwọ náà ń dánwò afọwọ́ gbogbo tó ní káyẹyẹ ṣì ni wọ́n náà ń ṣe àmọ́nà mànímá àkọ́kọ́ àmọ́nà bẹ̀ ni pé gbọ́dọ̀ lo ohun tó ké fi jíṣẹ́ ọlọ́run káwọn èèyàn gbọ́ lẹ́nu ẹ̀ ó tẹ́ ni àbí kò tẹ́ àwọn èèyàn lọ́rùn ni ṣáàsọ ti tiẹ̀ fún wọn kò dẹ̀ fàníyàn rẹ sọ kò dẹ̀ fàdó ràn wọ́n lọ́wọ́ lórí bó ṣe ń sọ fún wọn ká lọ mọ̀ pé àmọ́nà ni mọ́ kádẹ̀rẹ̀ mọ̀pọ́ lọ́ máa béèrè lọ́wọ́ níjọ́ gbọ́dọ̀ kíámá nípa ìmọ̀ náà kádẹ̀ ṣọ́ra ká ṣọ́ra fún gbogbo ohun tó bá lè lédè sí ìbínú ọlọ́run fún wa nínú ẹ̀ náà ni tí mo mẹ́nu bà lẹ́ẹ̀kan nǹkan ọlọ́run bá jẹ́ ká mọ̀ nínú Al-Qur'an wípé ya ayyuhal ladhina amanu lima taquluna ma la taf'alun ọlọ́run mo pẹ́yìn olùgbàgbọ́ òdodo èé ṣe kí ló ṣẹlẹ̀ sí kí ló dé báyìí pàápàá tẹ́lẹ̀ kí ọ̀tọ̀ ní tẹ́ ń sọ fáwọn ọ̀tọ̀ ní tẹ́ ń ṣe ẹ̀ ń kọ̀ fáwọn ẹ̀kọ́ máa hùwà bàjẹ́ yìí ń dẹ̀ ń hu àbẹ́yìn tí ẹ̀ wá kéwu ẹ̀ fà ni ẹ̀ dẹ̀ mọ̀ pé kinní kan ò dá ẹ̀ wá rí i pé inú wáàsí nìkan ló ti máa jáde kò ní jáde nínú ìṣesí ti tiwa àwa ò lè ṣe ṣùgbọ́n ká sọ fún yín ní tiwa rárá o tó bá ti fi lè kọ́ àfi kí náà jìnnà sí ọlọ́run bá ní kábàrà mákìtà ní inda Allah an taqulu ma la taf'alun ẹ̀ṣẹ̀ ńlá ọ̀ràn ńlá máa ní ọlọ́run ọba yín tó dá yín wípé kẹ́ máa sọ ń tẹ́ẹ̀lì ṣe ẹ̀ ń sọ ẹ̀ náà dẹ̀ mọ̀ pé ẹ̀ ní ṣe ìdákejì ń tẹ̀ ń sọ yìí òun náà ní tẹ̀ ń ṣe ẹ wo hadith afáwa Abu Hurairah radiyallahu ta'ala anhu tó sọ pé àníbi sallallahu alaihi wasallam sọ fún wa pé mathalu alimi la yu'mal bihi ka mathalu kanzin la yunfaq minhu fi sabilillah Abu Hurairah ṣàlàyé fún wa pé ṣẹ́rí Abu Hurairah ló ní ọ̀rọ̀ yìí pé ṣẹ́rí ń tà ń pè ní àkàwé ìmọ̀ ìmọ̀ ìmọ̀ eléyìí téèyàn mọ̀ téèyàn wá fìmọ̀ náà ṣiṣẹ́ ṣe olódà gẹ́gẹ́ gold pẹpẹ ọ̀rọ̀ ọláńlá eléyìí téèyàn ní tí ò wá ná kí ní àǹfààní tó ní tó ná lówó kí ní àǹfààní tó ní tó ná ní mímọ̀ kí ni àǹfààní tó ní tó fi ṣàǹfààní fara ayé tí ó péjọ tí ọba ti dijú pẹ́ tó ti lọ báyìí gbogbo tó níyẹn náà ti tán náà nìyẹn ó wọ́kọ́ ló nímọ̀ ti di tara ayé gbogbo tó bá ná lẹ́yìn ẹ̀ wọ́kọ́ ló dẹ̀ ń ná mọ́ àwọn tí wọ́n wà láyé tó tọ́ sí àwọn ni wọ́n ní ládàá pé wọ́n dẹ̀ ń ná kì í dẹ̀ ń ṣèwọ́ mọ́ tọba tó wá náà síbi tí ò dá òrìpò tún dáràn tí wọ́n ṣe wàhálà tó kójọ kámà tí wàá sọ̀rọ̀ ti mà tí ò tẹ̀ ṣe báyàn náà ǹjẹ́ tí yàn bá ti ń lọ òun náà ló ti ń kó mọ̀ ẹ̀ lọ fúnra rẹ̀ àwọn tó bá rà kalẹ̀ ní tírà ló kò tó jẹ́ tiẹ̀ Abu Sufyan nígbà tí àfọ àwàyè fi ń bẹ láyé ìta àfa ná nínú mọ̀ náà ni tí wọ́n mọ̀ kò dẹ̀ sígbà ìwà bàjẹ́ kan tá a fa kọ́nà kó má ṣàbà wa kẹ́ ọmọ ìyá wa yìí náà kọ́nà kó bá ṣàbà wa ṣe kú ìní ìsinmi fún wọn kó bá ṣe àlùjánnà ní ibùdé sí fún wọn. ìkan nínú àwọn olùmẹ̀sìn Al-Fudail àwọn náà sọ ọ́ dá sí ọ̀rọ̀ pàtàkì ìmọ̀ àti ká lo ìmọ̀ wọn ni la yazalu al-alim jahilan bima alima hatta ya'mala bihi wọ́n ní onímọ̀ kan wọ́n ní yẹ kò ní gbò aláìmọ̀ kan ló máa máa jẹ́ o eh, onímọ̀ àti máa jẹ́ aláìmọ̀ kan bẹ́ẹ̀ ni onimimo ni ó kéwú lóòótọ́ ó kéwú fa ó mọ̀ ṣùgbọ́n aláìmọ̀ kan ala láwùjọ aláìmọ̀ kan náà ni nínú ohun tá a lè máa pè sí a lè máa pè lóní mímọ̀ ó ní nígbà wo ni nígbà tó bá ti jẹ́ pé ìmọ̀ tó mọ̀ yẹn kó fi ṣiṣẹ́ ó kàn nímọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínà kéwú mọ́ yé kódà yìí mi tẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń sọ òun àtẹ̀ tí máa mistake yọ nínú ẹ̀ pé kò bẹ́ẹ̀ dáadáa kò pé bẹ́ẹ̀ dáadáa ìwọ náà jáde mákàn máa fi gbawó lásán ẹlòmíín fi ìmọ̀ tiẹ̀ kàn fi ń gbowó oṣù lásán kàn fi ń ṣe bísínẹ́sì lásán ẹlòmíín kan ní kàn wà lára ó kàn yà síbò mi òwò mi ló ń kàn ń ṣe ọ̀n tẹ̀ ẹ̀lẹ́bọ̀ pé ní mímọ̀ ní kéwù ni kò ná kò ná ìkà ló ń ṣe fáliwú mọ̀ yìí ìkà ni ìjàmbá ló ń ṣe. oògùn tá a náà sọ fún wa ni sallallahu alaihi wa sallama oníbàlẹ̀wò àní wàlẹ̀wò ááyà ẹni ẹ̀ sọ fún àwọn èèyàn nípa ń bá mọ̀ nínú tọ́lọ̀ àwọn bá fi ràn mí sí ayé kódà kó yá àyà kékeré ló bá mọ̀ sọ fún àwọn èèyàn jẹ́ kí wọ́n gbọ́ látẹnu tiẹ̀ náà àwọn àyàt ni wọ́n wá mọ̀ rẹpẹtẹ yìí tó ń sọ̀rọ̀ nípa àwọn ìdájọ́ ọ̀pọ̀lọpọ̀ kan nínú ẹ̀sìn wa ò wá sọ ò kọ́ àwọn èèyàn lẹ́sìn láyé àwùjọ ọba má ti dàrú tó bó ṣe dàrú yìí ká ní pé gbogbo ẹni tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó kéwú tó ní mímọ̀ ká ní oníkálukú wa ya síta tá à ń lò tá ń lò lórí àwọn mímbàrí wa tá ń lò ní gbogbo òde ìyàwó tá ti pàdé àwọn èèyàn tá ń lò ní òde ibi àkíkọ̀ à ń lò láwọn ní gbogbo àwọn opportunity ta ní lórí rédíò ní láti fi sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn àwọn àyàtì tó mọ̀ yóò lò wọ́n àwọn àhàdìdì tó mọ̀ yóò kó òtú wọn ó ṣàlàyé fàlẹ̀ ó máa ọmọ yàwó Abu Sufyan ní lọ sí hajj wọ́n wà ní hajj wọ́n tún fi ọ̀rọ̀ sí lórí ṣàǹfààní fún àlùmọ̀ wọ́n tún ṣe fídíò wọ́n tún sẹ́ndì ẹ̀ látara pé àgbọ̀dọ̀ wà ń bìkan ká má lápa lódì wọn ti ń bẹ lára wa yìí àfi ká lò mọ̀ yìí àfi ká torí ilé ìmúfilẹ̀ yìí rọ̀ wá lónìí gbogbo àwa tọ́lọ̀ ní ká kéwú gbogbo àwa tọ́lọ̀ bá ní ká gbalẹ̀ kéwú ká kọ́ nǹkan bẹ́ẹ̀ ká mọ̀ kó dúró lára wa ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba ẹ jẹ́ ká lò ó kọ́ọ̀lá Malik bin Dinar ìkan nínú àwọn ẹni rí tí wọ́n ti rí kọjá lọ òun náà ṣàlàyé nípa ọ̀rọ̀ pàtàkì ká lo ìmọ̀ àfáwà yìí nígbà tí wọ́n pàdé onímọ̀ kan wọ́n jẹ́ ká mọ̀ yìí pé ṣe rí labalábí tàti ẹ̀wá dé yìí àdánwò tí ẹ̀ ti wá kún ayé lónìí náà pàápàá tó yá sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pàtàkì onímímọ̀ nígbà tó pọ̀lọpọ̀ onímímọ̀ náà ti wọra wọn lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn onímímọ̀ náà pàápàá náà wọn mọ̀ pàtàkì táwọn náà gbé dání ó ti wá jẹ́ kí gbogbo ẹ̀ ti wá pokulu mọ̀ṣù ó ti jẹ́ kí gbogbo ẹ̀ ti ẹ̀ wá fẹ́ tójú súní la hawla wala quwwata illa billah àbí ọlọ́run bá fún gbogbo àwọn tí ọlọ́run bá fún ní mímọ̀ kọ́lọ́run kó má dẹ̀ fi àyè lo ìmọ̀ kó má fi ṣàdánwò fẹ́ni kankan àwa tá náà ti kíwé náà níwọ̀n àbábí tá a kéde ká má dẹ̀ dúró ká kọ̀ǹtínú láti máa kéwò ká dẹ̀ kọ̀ǹtínú láti máa lò ó ká má kórè rẹ̀ sí ká má kórè rẹ̀ sí pẹ̀lú àwọn ìta bá mọ̀ ká lò ó ká fi pèpè sẹ́sìn ọlọ́run ká má jẹ́ pé pé ìmọ̀ wa tá a fi ń ṣe ní fáàrí ìyára ọ̀ràn yẹn ẹ̀sìn wa ní ká pọ́n kó jẹ́ kí dáhà wọn pípèpè sí tọ́lọ́ wọn kó mú múlẹ̀mí wọn ju orúkọ àti òkìkí eré ìtayé ti dàbò wọn lára látara bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ọlọ́run kó má jẹ́ kí yẹn náà bò wọ́n lójú àbí ọlọ́run bá kójọ kó ṣe wá ní onímọ̀ eléyìí tí ń pèpè sí tọ́lọ́run àti tòjíṣẹ́ rẹ̀ ibi náà láti máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ insha allah akọlù máa tẹ̀síwájú subhanaka allahumma hamdika shara allah ila ila anta astaghfiruka wa atubu ilayk. òdodo tí ó ń dé sí ti gbà wá ní gbogbo ọjọ́ jùmọ̀ láàrin ọ̀sẹ̀ ọ̀nà ní alhaji wa tawubayomi taofik ogundiyimu broda qasim ṣọgaolu broda debisi maruf bankole tí wọ́n ní kí ládé àti àìsàn rẹ̀ kó máa bá àwọn òbí àwọn tí wọ́n ti padà síwájú ọlọ́run nínú ẹ̀sìn bákan náà madrasa àti amọ̀sílẹ̀ kí ó wà fún àwọn ọmọdé àti fún àwọn àgbàlagbà láàrin ọ̀sẹ̀ àti níparí ọ̀sẹ̀ a tún lè fọ́lọ̀ wa ní facebook page wa da'watul haqi lẹ́mí abáòkúta fún àwọn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa fún ìbéèrè tàbí ṣíṣe onígbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ishaq abọ́lẹ́rẹ̀ muhammed al-awwal òun náà ni zero eight zero thirty five